والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا أدوان إلا الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته asọpẹ́ fún ọlọ́run ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kọmọ bá nàbí náà tàwọn ará nílẹ̀ tàwọn wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin mọ́mọdé àti lágbà ọmọsáfà ọ̀rọ̀ yìí wà láìsàn kìá kó sáré wa tíra tá a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ọjọ́ mi òun náà ni mustali al-hadith ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ ahadith tá a fi mọ ojúlówó ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run àti mèjì ṣe hadith tó gbajúmọ̀ káàkiri ayé lórí tánkpé ní mọ̀ọ́dọ́ táwọn èèyàn ń lò fún wọn pé kì í ṣe inú ọ̀rọ̀ òjíṣọ́rọ̀ sẹ́lẹ̀ láti máa sàlàyé fún wa pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nínú àánú ẹ̀ gbogbo Kùránì náà lọ́dá gbogbo hadith báwọn ọ̀tá Islam ti gbìyànjú tó bá ti kínkà kínkà bọ́ àwọn afá ọlọ́ngbé wọn dìde wọ́n yẹjú ẹ̀ fún wa kọ́lọ̀ ọ̀bá kọ́ bá sọ lẹ́sàn-án bíta kàgbáyìn náà ni àwọn tí wọ́n kú gbẹ̀yìn náà wọn sọ̀hábà ọdúnwánúlá alẹ́ mọ̀jùmáyìn ní gbòrò Madina ní Kúfà ní Basra àti bẹ́ẹ̀ lọ èyí tàkìsí kàgbẹ̀rẹ̀ láàrọ̀ fa'idatu ma'rifati akhir as-sahaba فأني أفعل ستة وفائدة معرفة آخر الصحابة موتا أبران أنفعلي وأمبه لج يويو أنفعلي وأمبه أحدهما على أقولنا وأنفعلي وأمبه كما سابقوا بين هذا منذ أن من تأخر موته عن هذه الغاية لم تقبل منه دعوة الصحابة ما أقول سري باي لو كوني أدو باي لا لا لا لا 1996 years after hijira ni sàbí báyìí kú ẹni tó bá kú ní seven years after hijira tó pè ní sàbí àlùkejì sàbí ni tó bá sọ pé sàbí gbẹ̀yìn kí ni twenty six ló kó díẹ̀ wá so àǹfààní àwọn àkọ́ni ó ní àdúgbò anamọ̀ntà àkàrà mọ́tò ẹjọ́ ẹ pé ó bá lọ́ra láti kú àná àbí ìjà dídé ju òpin tá a sọ yìí lọ lamtukbal min udawa sọ́ọ̀bà tí wọ́n ń pè ní tàbí ànígbà wọlé الثاني الاكدي أن من لم يدرك التمييز قبل هذه الجاية فحديثه عن الصحابة منقطع من لم يدرك التمييز أنت بعد الموصولية تسوسي أنت وسمى يترجع تسوسي عن هذه الجاية يو أسكويني تبدأ أسكويني وكوي أسكويني لم تقبل من آية فحديثه عن الصحابة منقطع طلب حديث بيت عليه بقى عليه منقطع أودي انت لو بكني كتيمة سيد قديم كتيمة وقبعت بي لكوجوي لكوجوي سإمام أبو حنيفة رحمه الله ọba wa sàbí mẹ́rin láyé àbẹ́yà rẹ̀ fún lọ́yẹ̀ lọ́rùn tí a rẹ̀ pé tábìlì ní ó di èyí tí pé wọ́n ń fún lọ́yàn lọ́wọ́ ló máa ń làdáàlì ó di èyí ó bá wọn sábẹ́ bẹ́ẹ̀ láyé rẹ́dí ọlọ́ àwọn ọmọdùmá yìí àmọ́ kà ní pé ń tábì yìí àtibáwò tábì yìí nítorí kò lè kọ ẹtí kéré tí o ti ti ti ti jalẹ́ lọ́yàn tó lè dùn tó pọ̀ ń pàdé lọ sáré àti kò sí sí báyìí bẹ́ẹ̀ kọ́ ní ìsìnà. pé máa ń làmì tẹ́kù tẹ̀mí yìí ẹni tí wọ́n ti dìbò tẹ̀mí yìí kò ní mọ̀tò ọ̀tún

ṣé o ògùnlérì kí o ti mọ mùkọ́tẹ̀ kátó ti máa kó mẹ́lọ kí ara kátó mùkọ́tẹ̀ tó o ti gbà yí ká sí ma o ti gbà pé àtúntò àti ìmọ̀ ti jẹ́ mùkọ́tẹ̀ ó di wa kí o ti mọ mùkọ́tẹ̀. Sallallahu alaihi wa sallam. mùkọ́tẹ̀ kọ́ نعم قال له منصوب هذه منصوب àti ìjábí ibà lórí tí ó yẹ tàbí kó mẹ́rin jẹ́ mọ́ ní jẹ́ ẹ̀bùn kan tẹ̀ rárá àti ìjọ́sìn ìyàbẹ́sẹ̀ ní ààrùn ló gbà wá gbogbo yìí lè lu gánà báyìí ṣé lu gánà náà náà máa wí. àtọ́lọ́ ló ní kí n béèrè ní náà àlùwà ọ̀dọ́ ẹ̀ kọ́kọ́ gbà bá ọ̀dọ́ ṣéwù ńlá ṣéwù náà ara ọ̀ ẹ̀ kọ́kọ́ gba ilé yìí ní ẹ̀ ara ara ọ̀ ẹ̀ kí fún mi ẹ̀ kí fún mi sí ọ̀rọ̀ mi mo kọ́tẹ̀ náà. Dígẹ̀ tí a fa náà ẹ̀fẹ́sọ̀ lera wọn. Ràpọ̀ inú mi dùn mo bèèrè bí èèyàn kìí tí nǹkan máa lọ lásà. Àfá ṣéwù láṣéwù lọ fẹ́ gbà. Àmọ́ kà bẹ̀rẹ̀ ẹ̀yìn rẹ̀ ní kọ̀bá kọ̀bá nílé. Àwọn ọba sọ pé àdìs rẹ pé kí ni tí é pé mi tí ìsìnàdì ẹ̀kọ́t ọdẹ kìrìsìnà márùn àrúwò wá ní ọmọ ó ti pa pọ́ìntì méjì báyìí àmá àkàlìsì ìsìnàdì ẹ̀kọ́t gbogbo àdìsì ní anúwà ìdọ̀ọ̀ì àdìsì rẹ pé mọ̀ nǹkan tẹ̀ ní anúwà ìdọ̀ọ̀ì aláàkọ́ mi lẹ́yìn àdìsì sọkọ́tù ìgbẹ̀rún tàbí lọ́kọ̀tì ni àárín lọ́kọ̀tì ni mọ̀nkọ́tẹ̀ àti ìsèké ìsinádẹ̀ ààyẹ̀wà nù ìsinádẹ̀ ó di wà ó wá márùn ọ̀nà márùn animal hotel ó di ibi tí àfáàǹsá fún mi animal mọ̀tẹ́mí ọdẹ yìí a ní mọ̀tẹ́lì ọmọ mma ẹ̀ntà ma ní Abu Yusuf ọwá ma wá ní Abu Yasir ọdẹ wa ó fòkọ̀ ìpamá tẹ̀lẹ́sì wọn pè inú kọ́tù lọ ọdẹ wa mọ̀kọ́tẹ̀ náà lè parí àmọ́kọ́tù àwọn obìnrin ó tún jẹ́ báyìí lẹ́yìn náà mọ́rítẹ̀lẹ̀ jẹ́ ìjẹ́ tọ́pọ̀lọpọ̀ yíwì mu mọ́rítẹ̀lẹ̀ jẹ́ pé ọkọ ti sàábé nínú anuwáyé mu nkọ́tẹ̀ ọkọ ti sàábé obìnrin ń bọ̀ wá o obìnrin láti one two three four five ọwọ́ lọ eight ọkọ ti sàábé na àwọn àbẹ̀rẹ̀ three four ọkọ̀tì one two àbí one two three four ó di ewa ẹ̀yẹ ká fọkà àwọn bàbá àti sọ́yìn náà ni oníwọ̀wọ́ adídìmù tọ́tẹ̀ oníṣẹ́pọ̀pá ní sọ̀rọ̀ èfò ní oníṣẹ́pọ̀pá ní sọ̀rọ̀ èfò ní lẹ́kẹ̀ẹ́ mọ̀ nǹkan tẹ̀ ọmọ ẹ̀kọ́ ẹ̀kọ́ ti nímọ̀ ẹ̀gbẹ́ kẹ́ni àdíìsì tó pé mọ̀ nǹkan tẹ̀ o ó ti ní ààyè nǹkan méjì lè ní jáde àsánà wọ́kíní sísá bá yìí ti láàárẹ̀ àdìsí ti láàárẹ̀ nù tí wọ́n sọ pé àìsàn mi nà dín láwùlà ìsìnádú làkọ́ọ̀là màṣá àmàṣá ó di yé bó ti lọ nìyẹn káfọ́kà sí mo sọ pé eléyìí kèrìkù ní ká máa kà lọ fọ́pọ̀ díẹ̀ tó bá kà yẹn ká lè kó wa torí technical ó di yé wa ọlọ́mọdé wa kọ̀rọ̀ yé wa. Hmm. Hmm. Hmm. ẹgbẹ́ pé kò bá wọn tàbí láyé tó máa lọ fún àwọn pè dáàbì tí wọ́n ń sọ kò bẹ́ẹ̀ ní gbàtí ní jẹ́ta mo fi mẹ́rin lápò àbúwà nífà wa ó di wa kábùwà nífà máa sọ fún àwọn pàrọ̀ tàbí ara ò yóò sọ̀rọ̀ pàrọ̀ àwọn dáàbì fún wa ni torí kò bá wọn tàbí láyé mo sọ pé tàbí mẹ́rin lọ́gbẹ́ láyé ó sì mú yàn lọ́ngbà náà ó di wa kí ṣe na ìmáàmù Abu Hanifa rahimahullah kó máa sọ pé tábì ibà ìsọ̀bá ìsọ̀bá ìsọ̀ àjọ́ sọ pé tábì tábì ibà ìsọ̀bá yìí ó di ẹyọ àbí tábì báyìí kó máa sọ tábì báyìí ìsọ̀bá yìí yóò sọ pé tábì ìsọ̀bá yìí kìí pé tábì ní mọ̀ sọ fún wa ó di yé sọ ó di yé wallahu ta'ala alam naam kí láwí al-mukaffiruna min at-tahdid àwọn نوقع بيسج من الصحابة أكثر عديد أكثر فكثر عدد منهم تابع عنوان سعديس من أكثر أكثر التحديث وصلهم بعديس قوة كثر أخذ منهم تقول بين وسط بعديس بدون ولقنان والذين تجاوز حديث عنكم ألف هم أنا تقول حديث من تايوان تاوزن

láti sì tẹ̀síbíìtì ọ̀rọ̀ yẹn sai na murwa ne eh abu abu rera eh aziz zo zo ko ba so na ti ọ̀rọ̀ alabi so jo báyìí báyìí báyìí báyìí báyìí báyìí mo na ti o de ko so ri de bo o ni be ndal zo pe man kadaba alayya muta'ammidan fataqul yabawa maqalahu min an-nar en ba ko man bi ma ma ko man to jo ai wọláì ìjọpọ̀ gbádùn sí less than three times ìgbà tí sọ rẹ́sì oṣù ọ̀tọ́pọ̀ ń gbọ́ less than three times ní òun bá ti sọ òun gbọ́ lọ́nà bí more than three times ó ní ẹwà tó lọ́gbà ní ìsìtú ilé pẹ̀lú alùbáríkà nẹ́bí Muhammad ìsọ̀pọ̀ yá Rasulullah èmi ń yè mọ́ kọ́ mo hàn kan sórí máa lọ àbí wàá fọ́ lé aṣọ tó báyìí

وحفظا هذه ما عن كذوري وفهما لينا قيمي والعمل بالعلم إما يجنك في شده يقول من يمك في شده وعمل يوم وجوب ما فانا سبلي ودي الله سبحانه so سيدنا ابي هريره رضي الله عنه اقبل حديث 5374 نمبر 2 عبد الله بن عمرو بن عمر بن الخطاب رضي الله عنه روى عنه روي عنه 2630 وقع حديث 2630 دولار عبد الله بن عمر بن بن بن عمر نمبر 3 انس بن مالك رضي الله عنه روي عنه 2286 وقع حديث 2286 دولار أوديوا لين مما وافيدا عائشة رضي الله عن الرابع عائشة رضي الله روي عنها ألفين ومئتين وحشرة. وعشرة نبقى 2210 عدي كدوري أوديوا لينا عبد الله بن عباس رضي الله عنه روى عنه ألف وستمائة وستين نبقى 1660 عدي كدوري بين سيدنا جابر بن عبد الله رضي الله عنه روي عنه 1540 1540 حديث دولار كان جابر جابر بن عبد الله جابر بن عبد الله نفع هو انا مالي جابر بن عبد الله كان جابر وقع بن عتيكو ọmọ ilé yìí ó dájú kọ́ máa gbogbo kàrún àti kù lọ́sàn gbága kẹrẹ àdúgbò àbúrú sí mo bèèrè lọ́wọ́ rẹ̀ ní àbá ẹni mo bèèrè lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ tó sí mi rà yìí hmm? náà onígbàgbà rẹ̀ kú tó sì wọ̀ sí àkàlẹ̀ fún wọ̀ sí ọ̀rọ̀ mẹ́ta wà bára ẹ̀sọ́ fún wa sí àmẹ́ta wà bára ẹ̀sọ́ fún náà oúnjẹ gbèsè kọ́ta hmm? ohun tó dán àgbò rẹ̀ nítorí ẹ̀lọ́ tuntun kí ni ló fi fàdé níbo ní ìfẹ́ mọ́gì ni ó di yíwa kẹwàá àwọn sàhábà lẹ́yìn náà tàbí ma fẹ́kù jìnà sábà sílẹ̀ ọwà náà tó bá àdé tó lé ní mantaw ó di yíwa ọlọ́kọ̀ bá sọ́ọ́lẹ̀ sàn lẹ́yìn náà á ti má dé òṣè lọ́dún ká á jábìrì ògbéyàwó ọ̀sọ̀wọ́wà bẹ̀rẹ̀ ya rasulullah ọmọge lọ fẹ́ làbádélébọ̀ ládélébọ̀ ni ya alẹ́bí ọ̀sẹ̀ fẹ́ ọmọge ẹjọ́ mọ́ sí nípa ẹ̀kọ́mọge onítẹ̀mí ìgbà nìfàrà àrígbò àtìlébọ̀ ó ní àyà àrà bàbá mi sọ báyìí fún yìí má fẹ́ ọmọge kò ní mójútó àwọn ọmọ yẹn mo fẹ́ àtìlébọ̀ kó ìgbà mójútó àwọn àbúrò rẹ̀ dáa ẹ̀wọ̀ sáré gbogbo ògùn sí bàbá alẹ́ àti jẹ́ náà ó tún sàn

ẹni nàbí sallallahu alaihi wasallam kò mí pé àwọn ní wọ́n máa lẹ́sì jù pípa àgbàdì tọ́pọ̀ lọ́dọ̀ wọn kò mí pé àwọn ní wọ́n máa lẹ́sì jù ara irú Abu Hurairah radiyallahu anhu ọdún mẹ́ta kéré lólu gbọ́dọ̀ ọdún mẹ́ta kéré lólu àbí Umar al-Khattab sọ àdìsí àbúrò rẹ̀ àmà ó lè sọ àdìsí lọ́pọ̀lọpọ̀ fún chance kan àbí kejì lápá àbámọ̀ àzọ̀ fún wa àwọn chance ló ní sọ àdìsí ọ̀pọ̀ alákọ̀ọ́pẹ́ láyé táwọn èèyàn àwọn èèyàn débà kálí abúkàfẹ́ máa sàdìsí fún àwọn sàbí ẹgbẹ́ ẹ̀ àwọn tó jọ wà ń bìkan náà ni ó lè ọdún àdìsíjẹ́ kú ọdún kejì náà lòun náà sọtàlì sọtàlì máa oye omi mbẹ́gbẹ́ táwọn ọmọ sí ọmọ omi mbẹ́gbẹ́ àwọn tó wájú wá tábẹ́sọ̀ sọ̀dí ti sí sàbí mi ìmọ̀ sáré sẹ́yìn àbákàrọ̀ àti sọ́mdà yìí náà ogún ìyáwó o ti mú ogún ìyá ìyá tó ló fẹ́ gbà sódù ìyá ìyá lọ́wọ́ bá ìyá kú ìyá ọmọ wa padà wá kú ọmọ ìyá ẹ̀ wọ́n bá ọ̀bọ́kà bí tẹ́lú pé kó fò ní sudus one over six ní aláàjì lọ́kì fi kìtà abúlá wà látọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣe ọ̀ ní orí ń kílọ̀ ọlọ́pàá ìrìn sílẹ̀ bí lọ́kì fún ní ẹ̀gàn ìyá ọmọ rẹ̀ ń lógún ọ̀nà ara òun lógún òun ti gbọ́ sípò ọmọ òun ní alọ́dìdì lẹ̀ alọ́nà tí ẹjọ́ dìde sàbẹ́ òun tó dìde sọ pé àdàsó yòó tí asólù ẹ̀ ká máa rántí irú àwọn kí báyìí fẹ́ kama gbàgbé hmm, muhammad bin musallama muhammad bin musallama ni arasol yóò di ha sodus bẹ́ẹ̀ àbí ní sẹ́ni àwọn kan wọ́n máàk sábàbà pẹ̀lú muhammad bin musallama sẹ́ni mugira mọ́ àpẹ̀lú ẹ̀ sẹ́ni àwọn kan wọ́n sodus so àwọn kúùtù sẹ́ni àwọn kan kọ̀ sí òdì èkí lọ́wọ́ pàtàkì àti gbàdí ìṣẹ́ pọ̀lọpọ̀ ìṣẹ́ pé àwọn àbúrò rẹ̀ ọdún olú àbúrò rẹ̀ kú àwọn gbogbo rẹ̀ kama káfí wo àbájọ tí ó bá ìrìn gbàdí ìṣọ́pọ̀ 57 years after hijira lógún 57 years after hijira ní sẹ́ndà àbúrò rẹ̀ kú òdì ọmọ tó bí gẹ́gẹ́ bí ma ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí ma àbí kò tí bí ma ni tí ọmọ tó bí ní nígbà tábí israel tí wọ́n fi israel lọ gbéyàwó tí wọ́n fi israel tó israel lọ gbéyàwó ó ti bímọ àìrí ẹ̀kọ́ ni kílọ̀mà tó fi mú 25 yunus ti súnmọ́ arábìnrin lọ eléyìn ọjà gbogbo alimẹ́mù láyẹ̀ náàmù ni wọ́n láyẹ̀ tí kúrò ó múra àwọ̀láàdà ń tẹ̀lẹ́mù wọ́n iná mọ́ láyẹ̀ láàmù ní قل الإمام لا ينام ولا يدرك أم الأولاد أن تنام حبيبي يقول على أجل وإن أحدنا في السيدي ما هو عم بيقول وإنما لا يلام ها كيلو هي فايدة ذاك من الإمام لا ينام ولا يترك أم الأولاد أن تنام وإنما لا يلام أيوة يقول ما ويني أنا مضاف رأيوه kí ló àdíjì ah. ní o máa gbé olùtù nípa mílá tẹ̀lébà tí ìgbà tún ìlọ́dún ẹ̀tù díẹ̀ tán ẹni tó ti borí àlẹ́ lọ ó ní alìmọ́mù láyà yẹn o àwọn alìmọ́mù láyà ó ní ọmọ yúnus èèyàn bá wí kò tí bìbí bá ti bá kà gbogbo bá ti sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ ọgbẹ́ sọ́wọ́ pé alìmọ́mù láyà kẹ́ẹ̀dùn alẹ́ ni الإمام لا يلام إمام كيسو ولا يترك أم الأولاد كذي في يعور لك وصو يا عمر كذي في لك وصو ودي وإنما بعض الغضباء لا يلام أبو باوي أنتي وفرسو إذا يدبي إذا كان يونس وإذا كان يونس نبدأ فلان أفيا نبدأ فلان أفيا نقول لكم من النار نعم

ọdún kìí jẹ́lé mẹ́dínà ló kú fàdísì wọ́n bẹ́ẹ̀ sọ ojú kò ó gbòdì kó díé fàdísì mẹ́rin ló bẹ́ẹ̀ sọ tàbí pé wà tó kú gan àdébí wà láyé jẹ orí nǹkan gan wà láyé sọ fàdísì mẹ́rin ló bẹ́ẹ̀ sọ pé káàlọ̀ rọ̀ sọ́run láìsà ẹni tó káàlọ̀ náà lọ́wọ́ tó sí sọ̀rọ̀ sọ̀rọ̀. ọpọlọ fẹ́ fi gbọ́rọ̀ ìsìlámù kò wọ́n rántí pé irú àdúrà tó náà ti fọ́ lórí aṣọ rẹ̀ fàdúrà rẹ̀ olóhùn gan máa gbàgbé ọ̀rọ̀ nítorí ti fọ́ lórí aṣọ tó fàdúrà fún ọgbàgbọ́n náà ara fi báyìí n'o o lè ka àwọn àmùsẹ̀sẹ̀rẹ̀ kó ló ti gba ọpọlọ rẹ̀ ó di ẹ̀rọ àwọn èèyàn máa fẹ́ fọkún oríṣi ọ̀sọ̀ọ̀sọ̀ àkúmọ́ àwọn náà hajj hajj ní máa kọba rí ní ń tẹ́tẹ̀ríkà rẹ̀ tó tẹ̀ríkà rẹ̀ gbóná gan ajọ́ máa na ọ̀rọ̀ labájọ́ lọ abálébẹ̀ labájọ́ lọ sí ẹbí ẹ fún àtàjẹ́ lọ ló bá ní àwọn fáwọn ará sàwọ́dí mímọ́ wọ́n wọ́n gbàmọ́ ẹ wọlé kí wo ìfìlát ìṣẹ̀lẹ̀ ní mọ́kà bíi tawaf àwọn afọlá ìdí ẹ̀ pé kí má kásùbáàtà láàrin ìbàṣọ́ kásùgbà ìtàn di ìṣirak káwọn obìnrin mọ́ wà sí tàwáfù ṣẹ́pọ̀kùnrin kẹlẹ́ sí tàwáfù tó bá di bí 7:38 káwọn ọkùnrin yẹn kúrò káwọn obìnrin wá sí tàwáfù tó bá di bí 9 àti bí 9 káwọn ọkùnrin tó wá lábí oníwọ̀n jápọ̀ǹgbà wọn ní kò gbogbo ní ibi tàwa gbogbo ìkọ̀bá sẹ́rẹ̀ ọ̀rẹ́ ayé mi kọ̀rọ̀ ayíkọ̀ ayé mo ní ìtanúwọ́lẹ̀ ìjọ mo ní ìtanúwọ́lẹ̀ ìjọ mo ní ọmọ pé tó wí yẹn kọ́ ẹ̀bí àwọn kẹfẹ́rí john àwọn kẹfẹ́rí john làwọn máa ń ṣe tẹ̀mí yìí lè bí lè ní sáyẹn ọjọ́ fi tọ́wà àwọn ọkùnrin ó sì tọ́wà kù sí wọn lọ́sàn àwọn obìnrin ó sì tọ́wà kù sí wọn ní òru àwọn kẹfẹ́rí john lẹ́yà nẹ́bí sílá àtọkùnrin àti obìnrin bá àti ẹmọ tó máa ṣe tàwa fìlànà sí ta àwọn fẹ́ mọ̀ ẹ̀sìn ju ju ẹ̀sìn ju àwọn sàhábà lọ àbí dàbí lọ sí ìṣẹ̀lẹ̀ yìí ọmọdé yẹn máa wò lórí physical rationally ọ̀rọ̀ yẹn rẹ̀ pé ah, ọ̀rọ̀ yẹn púpọ̀ báyìí mú wa dáa wọ́n máa ń ọsọ̀wọ̀ ẹ̀wọ̀gbùn máa rẹ̀ ẹ̀bá ọyọ pọ́blẹ̀mù àgbẹ̀rẹ̀ ní kòmẹ̀ wọ́n tàà rí jọ mú tó bá wù ú tó bá jà lọ́pàá tó máa ọ̀rẹ́ mi kọ̀wà jẹ́ ẹ̀mí sọ̀rọ̀ àbúlé sọ̀rọ̀ kì sún kàkẹ́

Madina dẹ̀ ní sẹ́ńtà àtọ́pọ̀lọpọ̀ wa báwọn ẹni lọ sí Kúfà tó lọ sí Basra tó lọ sí Maka bí mo mọ́ àti o oní ọkọ̀ sẹ́ńtà ní Maka náà táwọn yẹn ń wá tọ̀jọ̀ wé táwọn yẹn bá táwọn yẹn bá ń wá táwọn àkàwé bá wà náà wọ́n ti máa rí àdìsí gbàgbé àbí ẹ̀kọ́ ni sí lọ ní ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni àfisẹ́ náà bó rẹ́ra ó ní òun òun ọ̀yà kò pẹ́lá bí onígbàtà àwọn ọmọ ìyá òun onímọ̀ tó pọ̀ ń kọ́ àti ìtúpọ̀ wọ́n táwọn ọmọ ìyá wọn bá lọ bí ọjà wọn àwọn tó lọ sóko tó bá lọ sóko wọn òun kúrò lọ àti ìṣẹ̀lẹ̀ òun ò ní oúnjẹ tálẹ̀ bá jẹ òun máa jẹ ó ní ọwọ́ ẹ̀yẹ méjì péré ló kọ́ láti bí máa yàgò síra wọn wọ́n fẹ́ wọ̀dọ̀ àwọn ìyàwó ẹ̀ lọ àti wọ́n fẹ́ gbọ̀n ẹ̀yẹ méjì péré tó máa tó mọ tó máa fa níbi lẹ́nu ó ní jọ́ ka àwọn ọ̀rá nàbí lẹ́nu àwọn kọ́ àwọn olùkọ́ fẹ́ gbọ́sẹ̀ ọwọ́ apẹ́ àwọn ọ̀rọ̀ mi lọ́dà ah, àbá yìí dà ọpẹ́ máa kankan sílẹ̀ àwọn lọ bí ọkọ̀ kan ní ọwọ́ wọ́n gbogbo wọnú ọkọ̀ òun ó ní kọ́tà wà mẹ́lò ń gbà wọlé wọ́n ni ah, lọ táníyà ni àbúrò rẹ̀ mùsùlùmí náà pé wọn náà lọ́wọ́ mi wá jókòó ń bẹ̀ wọ́n gbogbo ẹjọ́ bá wá sílẹ̀kùn tó bá kàn kó sílẹ̀kùn kó sọ fún mi kó tó sílẹ̀kùn ọwọ́ ni mo wá jókòó ọ̀pẹ́ mo bá gbọ́dọ̀ nkẹlẹ̀ mọ̀ sàlámù alẹ́kùn wa alẹ́kùn zẹ̀ mo bá ọ̀rẹ́ wọ́n jẹ́ táyé ọ̀dà Abubakar ni mo bọ̀ wá mo sọ lẹ́nu kò sí ẹjọ́ lórí dárí wa nínú àbú rírà ó lè bí ọkọ̀ àbígbà rí ìdílé tẹ́lẹ̀bílẹ̀ ọ̀bá ní oúnjẹ ààjẹ òdè ó máa fi ní lọ́lẹ̀ bí ẹni wọ́n rápá gbé ó níbi nílẹ̀ ń pa mí kò níṣẹ́ níṣe òun ni àbí àwọn arábò sùfà kò nílé kan ní gbé inú máa ti ní gbé kò gbé àwọn kò ní àwọn kò fílà láti ọjọ́ mi bẹ̀rẹ̀ yóò ó ní padà gbọ́ pé àwọn tó gbàgbà bí máa o tó náà padà lọ́wọ́ ń kẹ́tì tó náà padà níyàwó ó di wa wọ́n ní àwọn abẹ́ nìkan sàlámù alẹ́kùn tí a ní ọmọrọ̀ yìí sọ́bà níbi náà sọ́bà níbi àníbi ní sọ fún mi lọ́sẹ̀ tó máa tẹ̀lé náà àbúrò rẹ̀ ni mo wá ń dá mo wá ń pè kọ́ rẹ̀ bí ọ̀rẹ́ rẹ̀ kí wọ́n ti mọ́ kó náà ti wá kábíyè fún ní ń jọ mo bá gbé nínú apá mi onu nínú yẹn kò ju tó ń pẹ̀lú ànẹ́bí ọjọ́ mú lọ ẹnu àyẹ̀wò rẹ̀ lẹ́gbẹ̀yà wa tó bá ń lọ lẹ́gbẹ̀ gbogbo ẹgbẹ́ pàdé lójú ọ̀nà àpéjẹ́ kọmọ bọ̀ ọmọ rẹ̀ ní ẹgbẹ́ pé afábòsá ní manúbàjẹ́ road ó ní pàtó wọn bìdé máa ti kún òníwọ̀ náà nínú tí ó tó àwọn méjì bàbá ìlọ ló àwọn èèyàn ẹ mú nínú tí o táwọn méjì rà nílò lépè àlùbá ẹ̀rọ táwọn yẹn báyìí tọ́ àlejò ẹni kò mọ̀ sáàbù wọn òun kò wọ́n kọ́ wọn kọ́ wọn kọ́ kọ́ mọ náà ó ní tí wọ́n á dé màsí ni pé òun á sá gbogbo wọn tó ń lépè wáyé ní òní òkú lójú kan náà bákan náà ní ló máa bù báyìí àlejò kò kó tún dé tó máa bù báyìí àlejò kò tún dé má tó wọ́n á sá gbogbo tó gbogbo wọn mú tí wọ́n ti wọ́n ti wọ́n ni ana wa an tẹ́yà rasulullah kan ti kó ma mú wọ́n wa mú ní okúrú jù kanáà alábi wa ni zid muti alábi ti fura pé kọ̀ sí lọ́rọ̀ mọ́sílẹ̀ kọ́ lọ pé àwọn èèyàn wáhùn zid orí muti òwútu muti tí wọ́n yà jọ àlọ́ zid alábi kò sí tí ọwọ́ máa ọlọ́run akúbà sàrẹ́bì lẹ́sìn àdáwọn sábẹ̀rẹ̀ tó tó bá ní ẹ ṣe ń dàbò rírà rẹ̀ tó fi pàdé sọ̀pọ̀ kíláwí náà wà wọ́n ìṣìkáàlì yìí bí máa ó wà àhàmà àbúkọ́ wà bízì ọwọ́ olúmí ṣe ń dàbò kàrú òṣùgbò yẹn ṣé máa tàbí kàrí yóò jẹ́ kó máa ní mọ̀tàdí nì iṣẹ́ Islam tí wọ́n fẹ́ dá wàhálà Islam ó ju owó kó tó máa fẹ́ sọ̀rí sẹ́ńgà ọwọ́ mọ̀ṣúgbòlì àrẹ ó di yẹn náà ka Osman bin Affan gẹ́gẹ́ sinna Osman àkótólò òun náà pẹ́lá ayé àmọ́ kò lè rí àdéhùn ìṣọ́pọ̀ tó lóun náà wà bízì àwọn àwárí jù òjò kọ́gbádùn ẹgbẹ́láyé sẹ́nà Usman nàbí ẹ̀lá àmì àkọ́lé àwọn bídí alákọ̀ọ́kọ́ ẹ̀yẹ kí àwọn bídí àwọn bídí alákọ̀ọ́kọ́ sọ́bẹ̀ ìgbà àwọn tó kọ́ta bídí alẹ́ àwọn sáré hmm? àwọn àkàwárí àwọn sí àkọ́ àwọn sí àdókọ́kọ́ kun àdíf àwọn àdókọ́ dábídí alẹ́ àwọn tó kọ́ ọ̀hún àdìsí tó kọ́ ọ̀hún àdìsí mọ̀ọ́dù àwọn ṣíyà àbáwọn àkàwárí àwọn ọkọ̀ ní wọ́n ní ọkọ̀ jẹ́ bídí àwọn bídí aláàkọ́ ní yé náà àwọn ní gbogbo ẹgbẹ́ ti kàbá ìlà haram wọ́n ní káfìrì ọba ti pọ́ rí àkáfìrì ni ọ tó bá ti rìn náà rí káfìrì ni ọ tó bá mú ti káfìrì ni ọ bídí àkọ́kọ́ tó kọ́ sí ọdún ìrìnlẹ́yìn náà àwọn ọkọ̀ wọ́kà lórí aṣíwájú kẹwàá adéwọ́tí máa bá sọ̀kọ́ wọ́kàwọ́ àwọn àwárí lọ sí ayé wọ́kà tó lọ́wọ́ síwájú ní ìṣẹ̀rí islam láti ọba ti kìí ọ̀tẹ̀ lọ́rùn ọ̀tẹ̀ lọ́rùn lọ́kọ́ wọ́kàwọ́ lórí bí wọ́n ní àwárí ti gẹ̀mù alẹ́bí na kẹ́rẹ́jù alàlàlì ó di àwọn bídí àtọkọ́ sí mu lẹ́yìn náà àwọn tó gbà pé gbogbo bá ti kàbá yẹ ó bá ti kúrọ́ rí òtí káfẹ́ gbogbo àwọn tó ń kàfàrà wọ̀ yẹ̀yẹ àwọn àkàwárí ti gbogbo àwọn tó wà lókúrì sí mu lọ́wọ́

kila wi awel amrayn jami'a bi gbe o ti kula ina wa bizi ka abi bakar siddiq radiyallahu abi bakar radiyallahu anhu qad taqaddama mawt tibe bakar ti uktiku ko shugala bi amr khilafa alaina awladi qad ya khalifa o bizi àsìkò rẹ̀ àwọn yóò ti rí dá báwọn ní ìzàkámá àsìkò rẹ̀ àwọn yóò ti gbáwọn ti Islam náà ọmọ ìrà zálẹ̀ نعم. أو غير ذلك من الأسباب أتبع فعل النوع والسبب والله تعالى أعلم قد ما يعني هذا بدي مختلف. ها كده وين اه صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته

sọ́ka ẹsẹ̀ rẹ̀ sínú odò yẹn lóde wọn tani alẹ́gbẹ́ ìtàn lórí kọ́yìn sí tani ọ ní àbúrò àlẹ́ ìgbòho wọn náà àwọn mẹ́wàá gbogbo àwọn mẹ́wàá rẹ̀ wọ́n ti bá gbogbo àwọn mẹ́wàá rẹ̀ wọ́n gbàgbọ́ gbàgbọ́ àjọ náà rẹ̀ gbogbo àdáko àwọn mẹ́rin ẹni

kọ́ba gbé kọ́ tó lọ́mọ dùn aláì jẹun aburú ń bẹ̀ kó mọ̀ fi inú lọ́lẹ̀ bá wọn kó mọ̀ kó ní máa tọrọ kó tó máa lójú bìtì àbúrò rẹ̀ lọ lójú bìtì kò tẹ̀ tọrọ kankan tó a kọ́ gbé báńkì òun náà kó mọ̀ fi inú lọ́lẹ̀ bá wọn tàbí wá bá ẹgbẹ́ akínú sí ọ di bá ti lè ṣe àwọn bèbè kò ní sọ pé torí pé òun ṣe wọ́n tó wá wá ó tà fáwọn onímọ̀kójòrò náà ẹ̀rìn pé àwọn mọ̀kójòrò ọlọ́wọ́ bá sọ́rọ̀ lọ́kọ́bá àtàánú gbogbo wa jù tó kó bá wa jù pé àwọn ahàlùsúnà kọ́kọ́ àwọn ni pé àwọn ahàlùsúnà kọ́kọ́ àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ nìkan jù pé ẹni bá rí gbogbo dáwọ́sá bá ṣe onísúnà dáwọ́sá bá ti ṣe nǹkan bá ti ṣe nǹkan onísúnà rárá o àwọn ṣètọ́ọ̀nù wọn ni ẹ̀kọ́ ló bá ara bẹ̀ gbé táyé wọn jẹ́ ni àwọn náà kọ́nọ́kọ́ lọ lẹ́hà kẹ́kọ̀ọ́ lóde kọ́ọ̀bù pẹ̀lú ọjọ́ tí kọ́kọ́ rí dáàmù kọ́ndòrò ni in fact ní kọ́ọ̀bù tí wọ́n ẹ̀mí ọlọ́fẹ́ jọ sí kàtí ìpàdé júwe tí wọ́n lè júwe fún wa ní bíbí àpò wọ́n kàn lu òun bẹ́ẹ̀ àti ó di eyín tí wọ́n ló ti báyìí àmì ẹ̀kọ́ ni ẹnì kọ́ọ̀bù tẹ́ ló ní sí fáṣíà nìjà rẹ̀ nìkọ́ọ̀bù tẹ́ ló ní sí túmí ìgbìyànjú ayé ju ojú yíyan lọ ó ní ẹ bó lè rí nìyẹn a máa ń tó gbà wọ́n jẹ́ nípa àṣìṣe ọ̀kan náà àwọn àfáàgbà náà mọ̀kó dòrò tàjọ pé àjọ gbogbo fújọ́ mẹ́rin nìkan wọ́n ń lò wọ́n sọ mi pé àwọn àfáàgbà yẹn bàbá lámínú ogun gangan wọ́n ní tọ́sẹ̀lẹ̀ sí wọn ni pé wọ́n láwọn olóòkà tí wọ́n ń ṣọ̀wọ́n táwọn ọmọ ilé kí wọ́n mọ̀ tí wọ́n rò púpọ̀ ya special wọ́n gan rí owó ni ó ní àmọ́lẹ́yìn tó lè máa rí establish tí ọ̀bá wá rí ẹni máa fún lówó bí wọ́n ti kí ni ẹ máa dọ́gbọ́n sọ̀rọ̀ rẹ̀ jẹ́ni ọ̀nà ọ̀fọ́ ọ̀nà ọ̀run ni ẹni ọmọ ènìyàn lò àkọ́mọ̀jẹun ó di ọmọ ènìyàn lò àkọ́mọ̀jẹun so ọ̀bá ọmọ ìṣíọ́ àwọn àtijẹun yẹn lọ́fà lówó lò wọ́n pẹ́ mẹ́kọ́ tẹ̀lé sùn àwọn ọkọ̀ ń wí láwàní àlọ́kọ́ dáa èrògbà sí ẹgbẹ́ lọ́dọ̀ tí wọ́n bá ọ̀nà yẹn ní ọgbà bá ọ̀nà ọ̀nà yẹn ní ọgbà ó di bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣẹ́sẹ̀rẹ̀ tó ní ṣẹ́gun gbà tọ́lọ́ ọba ní kí wọ́n máa wá mà yẹn tí wọ́n fi pẹ́ mọ́kódóró kí wọ́n máa wò mọ́kódóró ìmọ̀kódóró ìmọ̀lẹ́ kò sí pàǹṣẹ́ ìfẹ́ta àwọn afáàmì wọn bá gbé tó wá ń kí olódò wọn tó tún lọ sí ibi iṣẹ́ rẹ̀ kápẹ́tà rẹ̀ àbí gidi kan bí ẹ̀ sọ́bọ̀ kí ni kí ó gidi tí wọ́n ṣe mistake mistake wáyé nìyí lọ́wọ́ wọn ṣe mọ̀kóńdòrò yẹn tí wọ́n wá mọ̀ yẹn kò mọ̀ dáko sínú abọ́kà sẹ́dí kiri sínú ọmọ mọ̀kàtọ́ ọlọ́kọ̀ sínú ọmọ mọ̀kàtọ́ ọlọ́kọ̀ àgbẹ̀ ní máa lọ sóko ni tí wọ́n lọ sóko lónìí àárọ̀ ní òun pẹ̀lú níbọ̀ òun alábàgbé rẹ̀ wọ́n jọ ní agreement ìwé ẹ̀ lọ sóko lónìí ìwọ ò ní lọ ó sùn sílé tí wọ́n dé ìwòdìbákọ́lá mi sọ́kùn lọ́la ìwọ lọ sóko ìjọdọ̀ sílé tọ́ba dé bá ti máa sọ pẹ̀lú níbọ̀ mi which means ọ̀rọ̀ sàdáwọ́ lọ́sẹ̀ ṣe pẹ̀lú work and worship bọ́n ti ń wá máa yọ ń ṣe iṣẹ́ àmọ́kọ́ àfiṣẹ́ rẹ̀ fún àwọn ìmọ̀lọ́mọ̀ wa tí ó ìṣẹ́lẹ̀ ẹ̀kẹ́ tí ń sọ́ṣọ́ rẹ̀ kí ẹ bá rẹ̀ nínú sọ́ṣọ́ rẹ̀ fine àwọn tàbí méjì kan bẹ ọmọ ìyá ni wọ́n ọ̀kan wọn alùwámà ọ̀kan lọ́bíṣẹ́ èyí tí wọ́n lè wá tí wọ́n lọ́bi iṣẹ́ wà lè bá lè pè ya Rasulullah àbúrò mi àbẹ́gbọ́n mi kéé lọ́bi iṣẹ́ bí mo wà ní ni ọ̀yà máa ṣe tó ṣe lọ nítorí owó tó ń fún yẹn ó ti tọ́jà lọ́lọ́ fi ti náà lè fọ́ ọlọ́lẹ̀ tó bá ní kìí ṣe gan tó bá ṣe o tí wọ́n tó bá ń bọ́ ẹnìkan ló yà máa bọ̀ mọ́wùlẹ̀ mọ́wùlẹ̀ ó jẹ́ kàbírù wọ́n wà kọ́pìrì alágbèdè nítorí owó tó ń lọ́tọ̀ ń ṣe pé lọ́rùn ṣé èyàn lè lọ́jà látàárọ̀ dálẹ́ kó mọ́kọ́ kàkẹ́ ni kọ́mọ́kà kọ́bọ̀ ẹ̀rọ lọ́bi iṣẹ́ látàárọ̀ kò dòru ọkàn sùn ni ọkàn sùn ni àti tani jẹ́ kó gbóṣẹ́ ìwà fún ẹ ọlọ́ni ó di ẹ bó ṣe bó ṣe lọ nìyẹn so tẹ́kùn wọ́n ti ṣẹ́kùn mọ̀kúndòrò wọn ni ó kọ́ ọmọ ẹ̀yá yìí o kọ́ ọmọ ẹ̀yá yìí o bàbá àjẹ̀kú kan kọ́kọ́ bẹ̀rẹ̀ sí lo nìkọ́ọ̀bù bàbá àjẹ̀kú yẹn kí ló lo bàbá alámúrúgùn nígbàdàn ó di eyín bàbá alámúgí kí ló bàbá àfáwà sheik amdaniyu lágbàjì àmọ́ bàdàn làwọn náà kọ́ kí ó bàbá yẹn máa hun jákàntì ẹ̀ ó di ẹ̀ bàbá jẹ́ pé òun lóró òun wà lọ sí àjì ó máa rí bọ́n tẹ́ ń bo gbogbo léyìí àwọn jẹ́ kánú Kùránì lóòótọ́ àwọn kánú sọ́tọ̀ àdáà kó dé báyìí fún wa bó tó fún bàbá bàbá òun mọ̀ bo àwọn ìyàwó mọ̀ bojú ọ̀tán ìgbàlá ìjọba ọ̀tán bí wọn àwọn mọ̀kọ́dọ̀ ti kàrẹ́ wọn ò tún nǹkan tí ń jẹ́ bòjú nílẹ̀ ọ̀tán ìgbà náà ìgbòrí wọn lò àwọn gbogbo táwọn tábà ti ní ẹ̀sẹ̀ ara ọ̀ tó bá tó bá jẹ́ wọ́n ṣe ọ̀ká ni wọ́n ó yẹ àmọ́ mo ń bá ti kọ́lẹ̀ tó bá mo ti máa ní kó jà wá kọ́lẹ̀ ń dára mọ́lẹ̀ tàn sí dẹ̀bá ti kọ́lẹ̀ tó bá mo kó jà wá ìmílẹ̀